الله وبركاته nítẹ̀síwájú pẹ̀lú àwọn àlàyé nípa àwọn kan tí wọ́n kí mùsùlùmí ọmọ ẹ̀ nípa tí ṣe ìròyìn ọlọ́run ọba wa ọba tí ó dá wa ọba tó ṣe pé kò lálábìjọ kò lálábìwé kò sì sí nǹkan kan tó dàbí rẹ̀ àlàyé nípa àwọn àròyìn ọlọ́run àwọn èyí tó wá nínú àkùránì alápọ̀nlé ètí Sheikhul Islam Ibn Taymiyyah. rahimahullahu ta'ala láti àkójọpọ̀ rẹ̀ fún wa nínú tírà wọn al-aqida al-wasitiyya afaani wa qawluhu ma ittakhadha allahu min waladin wa ma kana ma'ahu min ilah idan la dhahaba kullu ilahin bima khalaq wala cala ba'duhum cala ba'd subhana allahi amma yasifun عالم الغيب والشهادة تعالى عما يشركون ọlọ́wọ́n bá wa ni mẹ́tẹ́kọ̀tà lọ́hùn mi wálẹ́dìn ọlọ́wọ́n bá kò fi ẹnìkan kan sí ọma kò mú ẹnìkan nínú àwọn ẹ̀dá tó dá kó fi sí ọma wàmẹ́ kẹ́hìn máa hù mí ilẹ̀ bákan náà kò sí ọlọ́run kan tí ń bẹ pẹ̀lú ẹ̀ yàtọ̀ sóun nìkan ìdánilẹ́dẹ́hẹ̀bẹ̀ kò lo ilẹ̀hìn bí máa kọ́lọ̀ ìbá ti pé ọlọ́run ọba mi ń bẹ pẹ̀lú ọlọ́run ọba ọ̀kan ṣoṣo ni ọ̀kọ̀ọ̀kan nínú àwọn ọlọ́run kọba kó ńtọ́ kọba kó lọ kọ́ yí àwọn sọ́tọ̀ wàlẹ̀ àlẹ́ bá àbúkùn bá apá kan nínú wọn kọba sì apá kan apá kan nínú wọn kọba ẹni tó apá kan kọba ẹni tí ń ọ̀nà láti èkejì apá kan nínú wọn kọba máa ṣe ìgbéraga sí èkejì bá bá apá kan nínú wọn. kọba máa wọ́nà ti forí apá kejì subhanallahi ògo ni fún ọlọ́wọ́n ọba amma yasifun ọlọ́wọ́n ọba mọ́jú tí wọ́n fi ń ròyìn rẹ̀ lọ alimul ghaib ọlọ́wọ́n ọba yìí náà lọ́ba tó nímọ̀ nípa gbogbo tó pamọ́ ọ̀ṣẹ̀hádà àti níta fojú wárí amma yushrikun ọlọ́wọ́n gbogbo tí wọ́n fi ń ṣe sí lọ. yìí ó apá níbi tí ọlọ́run ọba tó ti lé jìnnà sí ọ̀dọ̀ ara rẹ̀ kó ń asima gẹ́gẹ́ bí sheikhul islam ibn taymiya rahimahullah ta'ala bí wọ́n ti ṣe bẹ̀rẹ̀ àlàyé wọn nínú tírà yìí ikú àwọn ìròyìn tó lọ́wọ́ bá fi ròyìn ara rẹ̀ wọ́n pín sọ́nà méjì àwọn tó lọ́wọ́ bá fẹsẹ̀ wọn rinlẹ̀ fúnra rẹ̀ àbí ara rẹ̀. tába wo ọ̀rọ̀ náà tó sọ pé mẹtàkàdà Allahu min waladin ọlọ́run ọba kò fi ẹnìkan sí ọma ọlọ́run ọba kò mú ẹnìkan lọ́ma ṣé isbat lélẹ́yìí àbí nàfì ṣé ìfẹsẹ̀ nǹkan rìn lẹ́ni àbí lílé nǹkan jìnnà lílé jìnnà lélẹ́yìí wa ma kana ma'ahu min kò sì sí ọlọ́run kan pẹ̀lú rẹ̀ ònìkan náà lọ́lọ́run ọba òdodo ṣe eléyìí báyìí lílé jìnnà ni àbí fífẹsẹ̀ nǹkan rinlẹ̀ lílé jìnnà ni wa ma kana ma'ahu min ilah kò sì sí ọlọ́run kan pẹ̀lú ẹ̀ idhan la dhahaba kullu ilahin bima khalaq ìbá ṣe pé ọlọ́run mi ń bẹ pẹ̀lú ẹ̀ ni gbogbo ọlọ́run kọ̀ọ̀kan kò bá kó ẹ̀dá tiẹ̀ tó dá lọ sọ́tọ̀ wàlẹ̀ àlẹ́ abẹ́wò على بعض أقاك وبس ما ونا في فوري كجي سبحان الله عما يصفون سبحان الله عما يصفون أكوني فون أبا أمة ينتي وان في روحي رلو تلي لجنا للي أبي فتن كاني لي سبحان الله بفتن كاني لي عالم الغيب ولوني ما نكوا بكون تقاما تلي لجنا ني أبي فتن رلي wàṣahádà òun ona ló sì tún nímọ̀ nípa tó hàn eléyìí náà fífẹsẹ̀ nǹkan rìn lẹ́nu kàtà ààlà àmà ìṣirikù. ọlọ́run ní mẹ́tẹ́kọ́tà lọ́hùn mi wálẹ̀dìn ọlọ́run ọba kò fi ẹnìkan ọba fi fi sí sábàbí tó fà fi ó ní pé kò sí bí èèyàn ó ṣe bí ma tọmọ ò ní jọ òbí rẹ̀ kò sí bí èèyàn ó ṣe bí ma tọmọ ò ní dàbí bàbá rẹ̀ tọmọ ò ní fìbí kan jọ ya rẹ̀ tí ó bá jọ láwòrán yóò sì jọ níwà ẹ pé bàbá mi nígbà tó ọmọ rẹ̀ bá ń hùwà aláìgbọràn tó ní wá ń wí tẹ́lẹ́yìn wí. tí wọ́n bá bá wí tí wọ́n mú lórí tí wọ́n mú lọ́rùn tí kálukú ń sànà bọ́mọ yóò ṣe jọ máa rí ó ṣeé kí bàbá àbí ìyá ọmọ yẹn káwọn ta kété máa wò àràn máa ta kété máa wò àràn máa à tán ọlọ́run fún yín ṣe ṣùgbọ́n sá o ọmọ àdànà kú bí ìyára nítorí pé gbogbo máa ń ṣe nípa ni torí gbà kékeré tó náà á òun fojú bàbá tó náà rí àbí bẹ́ẹ̀ kọ́ ni òun náà jọ bàbá rẹ̀ àbí ọ̀jọ̀ bàbá rẹ̀ ọ̀jọ̀ bàbá rẹ̀ wọ́n ní bí abihi qatada bí abihi qatada adiyun fil karami wa man shabaha abahu wọ́n ní adi ibn hatim bí abihi qatada bàbá rẹ̀ lọ́jọ́ o fil karami nínú kálawọ́ bàbá rẹ̀ lọ́jọ́ nínú ká lawọ́ torí pé bàbá tiẹ̀ tí wọ́n ń pè ní Hatim at Hatim Hatim tó ti pé ọjọ́ kan nínú àwọn ẹ̀yà pọ́ì Hatim yìí lawọ́ débi wípé a rí ìgbà tó fara rẹ̀ kalẹ̀ tó fira rẹ̀ ti fà fún àwọn ẹni tí wọ́n mú ẹnìkan so lórí gbèsè tó ní ti jẹ wọ́n ọwọ́ á ní kí wọ́n fòun dípò rẹ̀ torí pé owó tó wọn bá fi ṣèrà padà fún kò sí lọ́wọ́ nísìn ṣùgbọ́n owó yẹn bẹ́ẹ̀ lé wọ́n wá so mọ́lẹ̀ dípò rẹ̀ kó tó lé nílẹ̀ kọ́ máa lọ nítorí pé ńgbà tílẹ̀ bá mọ́ ńgbà tábà ìtọ́jọ́ méjì mẹ́ta wọ́n rẹ̀ ní rán lé tí wọ́n mú owó wá tó wọn fi sanwó ń sìn subhanallah ìwọ ọ̀daràn o sì ní kí wọ́n fọ̀daràn tó jẹ́ wọlé wọ́n wá so wọ́n lókun dípò rẹ̀ níbi tó lawọ́ dénú pé kí wọ́n ràn lókun nígbà tó ń bá rẹ ní rán lé wọn mú wọn wá san fún wọn wọn fi tú ọ lẹ subhanallah hatim yẹn ọ̀làwọ́ púpọ̀ wọ́n wá ní ọmọ rẹ̀ àdí òun náà láwọ́ gan bí bàbá rẹ̀ wọ́n wá yìn wípé bàbá rẹ̀ lọ́jọ́ àdí yìí ń pè kẹrọm bàbá rẹ̀ nípa káláwọ́ wọ́n mọ̀ ń ṣe abẹ́hu fẹ́mi abọ́lẹ̀ gbogbo ẹni tó bá fi lè jọ bàbá rẹ̀ kọ́ sàbòsí fún yàrá rẹ̀ àbọ̀sàbòsí fún yàrá rẹ̀ tó <laughs> wọ́n ní wọ́n máa ń ṣáàbàhà abáhu fama bọ́lẹ́m ayé fama bọ́lẹ́m ọ̀mà gbogbo ẹni tó bá ti lè jọ bàbá rẹ̀ ọ̀sàbòsí fún yàrá rẹ̀ o tábà wípé kí ló dé tó fi jọ bàbá rẹ̀ tó jọ yàrá rẹ̀ tó eléyìí fi hàn wá pé kò síbẹ̀ yóò ṣe bímọ tọmọ yẹn ò ní jọyàn ó lè jọyàn nínú àwòrán èèyàn tí o bá sì jọyàn nínú àwòrán èèyàn ó lè jọyàn nínú ìwà èèyàn ó sì lè jọ èèyàn tàwòrán sí wa nítorí pé ọmọ àtàrà bàbá àti ìyá rẹ̀ náà ló ti jáde yóò mú nínú wa bá yóò mú nínú wa ìyá yóò mú nínú àwòrán bàbá rẹ̀ yóò mú nínú àwòrán ìyá rẹ̀ ọlọ́run ọba wa òun sì ròyìn ara hal ta'lamu lahu samiyya ọba yìí lọ́bọ oníkẹ́ ǹjọ́ wa mọ̀ kẹ́kẹ́ dàbí ọba rí tó dàbí ọlọ́run ọba bí kò sí. ọlọ́run ni ahad kò sì sí nǹkan kan tó dàbí bí eléyìí ló fi jẹ́ pé ọba tí ò sẹ́ni tó dàbí ọba nítorí pé kò sí bẹ́yìn ó ṣe bímọ tọmọ òní ṣe kíni tọmọ òní jọyàn torí di eléyìí sẹ́yìn pé alábòsí ńlá ni ẹni tó sọ pé ọlọ́wọ́n bá bímọ ẹni tó sọ pé ọlọ́wọ́n bá bímọ nínú àwọn èèyàn alábòsí ńlá ni nítorí pé ẹni tó bá sọ pé ọlọ́wọ́n bá bímọ ó túmọ̀ sí pé ọlọ́wọ́n bá lálàfiwé ó sì sọ pé ọlọ́wọ́n bá lálàfijọ ilé ìtọ́ta kó ń tọ́lọ́wọ́n bá fi ṣe kíni tọ́lọ́wọ́n bá fi ròyìn ara rẹ̀ pé

bísí ẹni náà ti rírọ àwọn ẹni tó ń sọ pọ́lọ̀ ń bí ma. ẹni pé wọ́n ń pé wàá tó lọ́n bí ma tó wọ́n á rán ọmọ rẹ̀ kan ṣoṣo tó bí. wípé kí àwọn èèyàn ó fìyà jẹ nítorí pé òun fẹ́ pa ẹ̀ṣẹ̀ àwọn aráyé rẹ́ fún wa. àmọ́ òun lọ́ba aláforíjì fa òun tó ti pé tó bá foríjì ní sáà tún kẹ́ni. àwọn wá ní ẹ̀ṣẹ̀ tí yẹn ṣẹ̀ ó ti pọ̀ tí ọba aláforíjìn tí ṣàforíjìn fúnni lónìí kan lè rẹ fún ni láì jẹ́ pé ó fi nǹkan kan ṣe ìràpadà fún wa. kí wọ́n á náà wọ́n lọ́mọ rẹ̀ kan tó ọmọ rẹ̀ kan tó lọ́wọ́ á mú wa ló fi ránṣẹ́ fún ṣé ó sì bá làákà ìmú bẹ́ẹ̀ yẹn làákà àmọ́ ìbúba yín ẹ̀dá ọ̀yàwó tó bí fọlọ̀ ẹ wá ní ọlọ́run afọmọ kan ṣoṣo ránṣẹ́ ó ní kí wọ́n wá fi àjẹkùn ọ̀pá wọn kàn máa gbélé kù torí pé àfitẹ́jẹ́ ọmọ òun bá ta sílẹ̀ lòun tó lè ṣàforíjì ẹ̀ṣẹ̀ èèyàn tó ṣẹ̀ tó ti pọ̀ kọjá bí káfù subhanallah ọlọ́run tí ó dorí kodò fọ kan tó bí náà ẹ ti pa. sẹ́mọ̀ yìí pé alqawlu fil abi kalqawli fil walad walqawlu fil waladi kalqawli fil ab ntẹ́ sọ nípa bàbá náà lẹ́ sọ nípa ọmọ ntẹ́ bá ti sọ nípa ọmọ náà lẹ́ gbọ́dọ̀ sọ nípa bàbá tó bá jẹ́ pé wọ́n bá ọmọ ọlọ́run lò tó bá pọ́ lọ́n bí mà ta'ala Allahu amma yaqulu al-kuffaru adh-dhalimuna al-mushrikuna 'uluwan ọlọ́run gàdúndà wọn kèfèrí alábòsí ọ̀sẹ̀ bọ́dún sọ nípa ọlọ́run ọba lọ ọlọ́run ọba kò bímọ tó bá jẹ́ pé báwọn òpònú rẹ̀ sọ ni wípé wọ́n wọ́n wọ́n pọmọ ọlọ́run wọ́n pọmọ ọlọ́run lájàgà lórí ẹ̀jẹ̀ wa ń dalẹ̀ ó túmọ̀ sí kó ṣeéṣe kún ṣe bẹ́ẹ̀ náà fọlọ́ torí pé alqawlu fil ibn kalqawli fil ab walqawlu fil ab kalqawli fil ibn wa dhalika al-ittifaq al-asl nítorí pé pàápàá ti pìlẹ̀ bàbá àtọmọ nǹkan náà ni tí nǹkan bá lè ti ọmọ ẹ lè má rí ṣe fún bàbá àmọ́ túmọ̀ sí kí wọ́n lè rí ṣe fún tó bá yẹ kí wọ́n gbìyànjú ẹ̀ tí ọ wá ṣèṣe kẹ́nìkan ogun fẹ́ tẹ ọlọ́run léṣe náà tó ṣèṣe kẹ́nìkan olóhùn ọ̀pá ọlọ́run lára torí àwọn kèfèrí wọ̀nyẹn wọn ọmọ tí wọ́n ń sọ ló fi jẹ́ pé ọ̀tún wọn ń sọ yìí ọlọ́run ló kú fẹ́rẹ̀ kí gbogbo nítorí pé wọ́n sọ pé ọlọ́run ọba aláàánú ọba oníkẹ́ ó bímọ wa ma yanbaghi lirrahmani ayyattakhidha walada wọ́tọ̀ sí ọlọ́run ọba ọba oníkẹ́ pé kó mú ẹnìkan lọ́mọ. torí ẹni imaamu ibn al-qayyim rahimahullah lọ́sì kọ́tìrà kan tó ń pè ní hidayatul hayara minan nasara ìfinimánà fún àwọn ẹni tó sọnù nínú àwọn alágbélébù nínú tírà yẹn alimami ibn al-qayyim rahimahullah fi agolo tó ojúmọ́ ìní àwọn alágbélébù ń sépè fọlọ́ ẹ wá pẹ́ nǹkan orin ògo orin èpè nì torí pé wọ́n ń sọ pọ́lọ̀ ń bímọ wọ́n ń sọ pé ọlọ́run ọba bímọ ọlọ́run ọba wa kò bímọ mẹtẹkọtọ lọọgùn mi ní wálẹdìn torí pé ọlọ́run ọba tó máa bí ọ léèrè kí ló fà tọ́lọ́ ọba òfin bímọ lamiyẹlẹ wàlẹmiyẹwòlẹ kí ló fà tọ́lọ́ ọba òfin bímọ laysa kamithlihi shay'un wa huwa as-sami'u al-basir. وقالوا اتخذ الرحمن ولدا سبحانه بل له ما في السماوات والأرض كل له قانتون بديع السماوات والأرض وإذا قضى أمرا فإنما يقول له كن فيقول ọlọ́run bá tọ́jú asánmà àti ilẹ̀ bóòlù ti fẹ́ bímọ kí ló fẹ́ fọmọ sí ẹ rí i pé gbogbo wa tọ́wọ́ máa ń kó òun bímọ yóò mọ tọ́ka sí àwọn ẹ̀dá ńlá tó dáa kí ni tọ́ka sí lọ́pọ̀lọ́ tiwa ọlọ́run ni wọ́n sọ kó ń bí áá ògùn ni fún ọlọ́run ọlọ́run má ta ayọ̀ bí ma. balẹ̀hu máa fi sàmà wá sí wọ̀l ọ́r ọ̀rọ̀ orí bí wọ́n ti ṣe ń wí tọ́lọ́run ọba ní gbogbo tí ń bẹnu sọ́mà àtìlẹ̀ ní kíni lẹ́dà tọ́lọ́run ní gbogbo tí ń bẹnu sọ́mà àtìlẹ̀ lẹ́dà ìyẹn ni pé ọlọ́run ọba lẹ́lẹ́dà gbogbo tí ń bẹ ní sọ́mà àti gbogbo tí ń bẹ ní inú ilẹ̀ kí leléyìí ń tọ́ka sí lọ́pọ̀lọpọ̀ ńgbà tọ́lọ́run bá wà lóhùn òbí ma tọ́lọ́run bá wà lóhùn òbí ma yóò mọ tọ́ka sí pé òun ló ní gbogbo nǹkan kí lélẹ́yìn tọ́ka sí lọ́dọ̀ yìí àti sọ́ọ́rí ìgbà tó náà bàbá sọ pé òun ló ní gbogbo nǹkan òun sì bímọ kí ni ń tọ́ka sí nínú àgbọ́yé èèyàn ń tọ́ka sí pọ́lọ́ ọba ọ̀lẹ ó sì ń tọ́ka sí al-ghina wípé ọ̀rọ̀ ọlọ́run ọba ọ̀rọ̀ kan ni tó ṣe pé kò lóǹkà kò sì lódiwọ̀n. ajẹ́pé olóye yẹn aláìní oníbùkátà kìnnì oníbùkátà ọmọ ọ̀lẹ́ yẹn aláìlágbára níbùkátà kìnnì níbùkátà ọmọ àmọ́ bá wa ń kọ́ kò ọmọ lẹ́yìn náà laysa kamithlihi shay'un kò sí nǹkan kan tó dà bí rẹ̀ kò sí bẹ́ẹ̀ yóò ṣe bímọ tọ́mọ òní ṣe tí ò ní rẹ̀ eléyìí bá tako ọ̀rọ̀ tó bá fi ọ̀dà ṣe máa sọ pé ẹ ọlọ́wọ́ bò bí ma nítorí pé kò sí nǹkan kan tó dà gẹ́gẹ́ bí rẹ̀ kí wọ́n á ní tuma tó wá nù hadith anabi sallallahu alayhi wa sallam sọ pé khalaqallahu adama fi suratihi khalaqallahu adama fi suratihi ọlọ́wọ́ bá dá anabi adama lórí àwòrán rẹ̀ pé lórí àwòrán adama àbí lórí àwòrán ọlọ́ nàá tẹ bá sọ pé lórí àwòrán ádámà ọ̀rọ̀ yẹn ò ní ìtumọ̀ tó yé wa ọ̀rọ̀ yẹn ò ní ìtumọ̀ wal aslu fil kalami at-ta'sis lat-ta'kid tẹ máa sọ̀rọ̀ kẹ gbé sórí ìtumọ̀ tuntun ó lọ́dà bí kẹ gbé sórí ìtumọ̀ kíkà nípa torí pé ọlọ́run dá ádámà ẹ̀tún wá gbé lórí àwòrán ádámà bí ìgbà tí lórí àwòrán yẹn tún kàn pa nù tòṣùgbọ́n kẹ sọ tàṣìs eléyà ni kí ni tàṣìs so ṣùgbọ́n lórí àwòrán ọlọ́run wò ọlọ́run sọ pé lè tẹ̀sà méjìlè yìí ṣe ìhùn àwọn olùmọ̀ nípa súnà wọ́n sọ pé tùmọ̀ rẹ̀ ni pé ọlọ́run bá dá lẹ́ni tí ń gbọ́rọ̀ ọlọ́run bá olùgbọ́ ni ọlọ́run bá dá lẹ́ni tí ń ríran ọlọ́run bá wa ń kọ́ olórí ni àmọ́ pé ó dà gẹ́gẹ́ bí ọlọ́run ọba gẹ́gẹ́ bí pápá ọlọ́run ọba lẹ́yìn sẹ́kẹ̀ mẹ́sìlẹ̀ yìí ṣe ìhùn kò rí bí ọlọ́run ọba nínú pàápàá rẹ̀ ṣùgbọ́n nípa kó náà lè gbọ́ nípa pò náà lè rí ó lè gbọ́ ní òdiwọ̀n gbígbọ́ tọ́mọ èèyàn ó lè rí lódiwọ̀n rírí ọmọ èèyàn ṣùgbọ́n rírí kódà gẹ́gẹ́ bí rírí gbígbọ́ kódà gẹ́gẹ́ bí gbígbọ́ mímà kódà gẹ́gẹ́ bí mímà eléyìí ẹ̀jẹ̀ bó ṣe jẹ́ tọ́ ọlọ́run ọba ni mẹ́tẹ́kọ̀tà ọlọ́hùn mi wálẹ̀dìn nítorí fa tó fi rí bẹ́ẹ̀ ni pé ọlọ́run ọba kọ̀lá lábìjọ kọ̀lá lábìwé kò síbẹ̀ yóò ṣe bímọ tọmọ oníjọba bá rẹ̀ ọlọ́wọ́ bò sí fẹ́ nìkan sọ́mọ́ nítorí pọ́lọ́wọ́n ló pé ó pé pin bá tó ṣe rọrọ̀ ní ọrọ̀ tó ṣe pé kò lópin ni ìlọ́fà ló fi jẹ́ pé ọlọ́wọ́n bò bùkátà ẹnìkan tí wà ràn lọ́wọ́ pé ọmọ tí tí ò ní jẹ́ kí n kí n máa wà tí ọmọ bá dájọ́ máa wa àlọ́ kíni kí fẹ́ fà lọ sí. tí ọmọ ràn mí lọ́wọ́ kí wọn náà kọ bọ́pọ́lọ́ rẹ sọ̀rọ̀ orí tí wọn bá fẹ́ kọ́ yàrá kan tí wọn bá dáwọ́ nìkan dáa ó sì gbà fọlọ̀ gbogbo ẹ̀yìn rẹ ní ọ̀fẹ́ dìgì kó tó di kọ́ ọkọ tán àbí bẹ́ẹ̀ kọ́ ni kó tó gbẹ́lẹ̀ tán kó tó ṣe foundation kó tó di kọ́ ọmọlé tán nígbà tó bá tún dórí iṣẹ́ káfíńtà àìmọye ìgbà kọ́ ni àmọ́ yọ fọ ọwọ́ rẹ dànù àìmọye ìgbà káàmù ó rí bọ́ látòkè nítorí pé ọfẹ́ kọ́ yàrá ẹyọ kan ìwọ wá wo sẹ́mà bó ti ṣe fẹ̀ tó ìwọ wo ilẹ̀ bó ti ṣe jìnnà tó ìwọ wo ilẹ̀ bó ti ṣe jìn tó ìwọ wo àwọn ẹ̀dọ́ ọlọ́run bá bọ́n ti ṣe pọ̀ tó wo àwọn ẹlòmíì ẹlòmíì ẹlòmíì giriwo giriwo rẹ̀ ọ̀fẹ́ tóru rẹ̀ mẹ́ta téèyàn bá rìn lórí ilẹ̀ ayé yóò rẹ̀ lómi ọ̀gbẹ́ Allahu Akbar. torí pé ẹlòmíì ọmọ wo ìgbà tó ti pààna wọn bí yẹn ni níbi tó ga dé tí ọmọ wo ìpàkọ́ rẹ̀ báyìí kó wọn hàn tálọ́dà Allah. wọn náà wá wo sẹ́mọ̀ ìbò ti ṣe lágbára tó wo ilẹ̀ bó ti ṣe dúró tó ṣé ọlọ́wọ́n bá tọ́ da gbogbo ilé alagbara alágbára alágbára ni táwa nírú ọlọ́wọ́n bá yọ ọmọ bùkátà wípé kíni ọba tó ṣe a kì wá ká má bà ọba tó ṣe pé kèé fìgbà kan má gbọ̀ǹda ń wí ọba tó ṣe pé kèé fìgbà kan má ríbi tá a wà tòkí wọn ní túmọ̀ fún àǹfẹ́ olùrànlọ́wọ́ àǹfà àmọ́ wọ ó ṣe ti onídìí láti fẹ́ nìkan sọ́lé ìwọ nísìn ó ṣeé ṣe kó jẹ́ pé ńgbà tí wọ́n bá ń pè ọ sí wípé ọ̀nà tó ń wá ti bọ́ sí o kọ́ ọmọ sí nídìí fóònù ó nídìí kó gbé fóònù fẹ́ nìkan pé ẹ̀jọ̀ tán bá pè mí o àbí bẹ́ẹ̀ kọ́ ni tó ẹ sọ fún wọn pé mò ń bọ̀ o ṣé ọlọ́run bá ń bùkátà gbogbo eléyìí kò bùkátà rẹ̀ ìgbà tí wọ́n kanlẹ̀kùn ọlọ́run dákun sọ̀gbà kan tó kanlẹ̀kùn ọlọ́run rí tọ́lọ̀ ọ̀dọ́ lò tọ́wọ́ àbí òsì kò sí àmọ́ ẹnu mi ò fi hàn tọ ẹ̀yin sẹ́yìn bá kalẹ̀ kọ́ lọ́n bó lẹ́sẹ̀ máa mọ̀ kọ́ da yín lò bó lẹ́sẹ̀ máa mọ̀ kọ́ da yín lò sẹ́yìn bá kalẹ̀ kọ́ lọ́n bó lẹ́sẹ̀ máa mọ̀ kọ́ lọ́n da yín lò sẹ́yìn máa dá wa lóhùn àbí dá wa lóhùn ọ̀dà ẹ̀fún mi lápẹ̀jù òbí ẹ̀sẹ̀ mọ̀ pé ń da yín lò ẹ pè kò sí ta tọrọ tọ́lọ̀ fún wa àbí nǹkan kan tẹ tọrọ tọ́lọ̀ fún yín nígbà tí bàbá mú ọ ta lọ́ máa pè ṣé gbogbo parasitamọ́ nǹkan kan tán fún wa ló wò á sàn ní àbọ́lọ̀ ẹ̀rí bọ́lọ̀ láwọn pé sásìkò tọ́lọ̀ ń kọpá lálàáfíà bá tó àwọn ẹni àbáyé ni àní. bẹ́ẹ̀ sì ni lónìí ọ̀pọ̀lọpọ̀ nu wá di àmúkọ́bọ̀ jáde ńlẹ̀ wa náà tó ọ̀pọ̀lọpọ̀ nu wá bó ṣe jáde yẹn pẹ̀lú bí àpò rẹ̀ ti ṣe gbófo tó bára ti ṣe ń ta tó lọ bẹ́ẹ̀ lọ ìwọ náà mọ̀tẹ́kẹ́ padà wálé lónìí lóko orí nǹkan mú wálé àbí orí nǹkan mú wálé ó rí nǹkan mú alẹ́ ọlọ́wọ́n bá dáhùn àbí ọ̀dà ọlọ́wọ́n bá dáhùn torí délé nígbà táwọn sábẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo wọ́n fẹ́ máa ṣàdúrà wọn pariwo ànábì ní aa innakum la tad'una gha'iban wala asam ẹni tẹ́ ń pè kìí ṣẹni tí ò sí kìí sì sí ẹni tí kìí gbọ́rọ̀ innama tad'una sami'an basira ọlọ́wọ́n bá tẹ́ ń pè olùgbọ́ olórí ni torí rẹ̀ irba'u ala anfusikum ẹ ti ra yín jẹ́jẹ́ tẹ́ẹ̀bà ṣàdúà ẹ máa ṣàdúà ní bòńkẹ́lẹ́ lẹ́ni tó rẹ̀ rẹ̀ sílẹ̀ ẹ má máa pariwo irú ìsìlámù máa ṣe olúwa ooo mo lọ lọ́wọ́ àlọ́ tí mo lọ lọ tẹ̀m̀bí sẹ́mi pé tí ẹ̀yin náà bá ti pariwo ọmọ àwọn àjò yẹn wá pé ọmọ o wọn ni kò dájú pé orí bàbá yìí pé síbí ọmọ tí ń pè náà nù wájú ẹ̀ tó àmọ́ tó bá ti gbóhùn sókè tí wọ́n rọ́ ọmọ wájú wọn ní bó lọ́mọ yìí náà wà á lọ tí ń jẹ́ kí bàbá rẹ̀ ọ pariwo báyìí àbí bẹ́ẹ̀ kọ́ ni tó ọlọ́run ọba ti wá ń kọ́ àwọn sàábì bíi anabi sallallahu alaihi wasallam wọ́n ní aqaribun rabbuna fanunaji am ba'idun fanunadi tí ọlọ́run ọba wá súnmọ́ wa ni ká máa pè ní jẹ́ẹ́jẹ́ àbó jìnnà sí wa ká máa kígbe فإني قريب أجيب دعوة داعي إذا دعان tí àwọn ẹrú mi bá bi ọ́ léèrè nípa mi sọ fún wọn pé mo súnmọ́ wọn èmi a máa jẹ́ pé ẹni tó bá pè mí ní gbogbo ìgbà tó bá pè mí. tó eléyìí fi hàn wá ife ọlọ́run ọba ti wá yẹn ọba tó rọrọ ni ọlọ́run ọba ti wá yẹn kì í ṣẹni tá a wà lọ kan tá a ní bá ọlọ́run ọba ti wá yẹn kì í ṣẹni tá a tọrọ nǹkan lọ́dọ̀ rẹ̀ ńgbà kan tí ò ní ní ọba tó rọrọ tayọ gbogbo bá a ti lérò ni torí rẹ̀ kò náà lọ́wọ́ bá ti sọ pé wa qalu ittakhadha Allahu waladan subhana huwa al-ghani lahu ma fi as-samawati wa ma fi al-ard àwọn alábòsí sọ pé lọ́wọ́ bá fẹ́ nìkan sọ ma gẹ́gẹ́ bí àwọn nàfọ́ra wọn lọ́lọ́ fi jésù lẹ́nu wọn lọ anabi isa ọmọ mariam aleyhi salatu wa salam wọn lọ́mọ ọlọ́run ọba ni gẹ́gẹ́ bí àwọn yahudi lẹ́nu tiwọn lọ́n àwọn ní uzairu ibn allahi wọn ni ọmọ ọlọ́run ọba ni. تعالى الله عما يقول الكفار علوا كبيرا الله بقى قاعدون تاع لابو سين صلو نيجي غاتو ها بكنا هو مشركون نينو هو سبا قريش àwọn náà ní màláìka banatullah àwọn màláìka àwọn lọmọbìnrin Ọlọ́run sẹri pé wọ́n pàdé àbí wọ́n pàdé àwọn kèfèrí mushrikuna Quraysh wọ́n pàdé pẹ̀lú àwọn kèfèrí mushrikuna Nasara wọ́n pàdé pẹ̀lú àwọn kèfèrí mushrikun al-yahud nípa pé gbogbo ìkíní kejì kẹta wọn ọpọlọ ń segin ni ọpọlọ ń bímọ. àwọn yahudi àwọn lọ́lọ́ ń bímọ kan Uzairu lórúkọ ọmọkùnrin ni àwọn wọn ń bímọ kan lórúkọ pè ń Jésù wọn wọn ni àwọn àwọn ọmọ àwọn ọmọ yẹn àwọn ọmọbìnrin làwọn màláìka ni wọn subhanallah so wọn pin sẹwọn pé bọmọ bá jọkùn àti jóbìn àwọn eléyìí lọkùn ló bí àwọn eléyìí lóbìn ló bí ọ̀dà ṣé ẹ wá ń yan ọlọ́ọ̀ ni abẹ́ nǹkan lábùkù wọ́n ń kan ọlọ́ọ̀ lábùkù ni ẹ wọ àwọn mùsùlùkù náà gan-an ọlọ́ni wa idha bushira ahaduhum bima daraba lirrahmani mathalan dhalla wajhuhu muswaddan wa huwa kadhib. tí wọ́n bá sọ fọ́kànnù wọn náà kó náà bírú ọmọ tọ́lọ́lọ́ ń bí òun náà bí obìnrin ojú rẹ̀ ó sokùn biribiri ni tí ọmọ bínú pé bó ni o kí ni tó ṣèwọ obìnrin tó bí obìnrin ó lè rí ọ̀fẹ́ pé ni la sì pọ́lọ̀ bí obìnrin bó jẹ́ pé ń tọ́ da alẹ́ bá pọ́lọ̀ ń bí kí ló dé tọ́jọ́ pé ń gbà wọn bá níyàwó dín náà bínú. tó àwọn ara àwọn nítorí pé wọ́n bí jésù gba ọ̀nà pé kò ní kò ní bàbá ìyá nìkan wọn ní ní tọ́sọ̀dọ̀ lọ́nà. tọ àwọn yahudi àwọn sì ní ọ̀zẹ́rù ọmọ ọlọ́ọ̀ni wọ́n gba fifty fifty ṣùgbọ́n subhanallah ọlọ́wọ́n bá kò fẹ́ nìkan kò sẹ́nìkan tí ọlọ́ọ̀ ọlọ́ọ̀ni sọ pé. òun fi ẹnìkan sí ọmọ ògbóni fóun ọlọ́run huwal ghani ọlọ́run ọba lọ́bọ ọlọ́rọ̀ eléyìí túmọ̀ sí kẹ́ni tí ń bùkátà ọmọ kò ní jẹ́ kí ni kò ní jẹ́ ọlọ́rọ̀ ẹni tí ń bùkátà ọmọ yóò jẹ́ ẹni tí ń bùkátà yóò jẹ́ aláìní ṣùgbọ́n ọba wa olóní gbogbo nǹkan ọba wa olóní gbogbo nǹkan ṣùgbọ́n èèyàn ń kọ́ aláìní lòun ya ayyuhan أنتم الفقراء إلى الله يا أيها الناس أنتم الفقراء إلى الله والله هو الغني hamid أيها èèyàn dájúdájú ẹ̀yin láláì ní níwájú Ọlọ́run Ọlọ́run ọba lọ lọ́rọ̀ ńlọba tá a fẹ̀yìn fún Ọlọ́run ọba ló ń lọbọ ọlọ́rọ̀ òun ló ń sì ní gbogbo tí ń bẹnu sánmà àtìlẹ̀ ìyẹn ni pé gbogbo tí ń bẹnu sánmà àtìlẹ̀ gbogbo wọn níwájú Ọlọ́run orúkọ wọn kan náà ní kíni abidullah àwọn ẹrú Ọlọ́run àwọn ẹrú ọlọ́ọ̀ ní gbogbo tó wà nù sánmà àtìlẹ̀ ẹnìkan kì í sọ ọmọ ọlọ́ọ̀ ọba nínú wa. torí di eléyìí èsì ń bẹnu eléyìí fẹni tó sọ pọ́lọ́ wọn bá bímọ nínú àwọn nàtọ́ra àtẹni tó sọ pọ́lọ́ wọn bá bímọ nínú àwọn Yahudi àtẹni tó sọ pọ́lọ́ wọn bá bímọ nínú àwọn mushriku al-Quraysh. wa ma kana ma'hu min ilah bẹ́ẹ̀ kò sí ọlọ́run ọba kan pẹ̀lú ọlọ́run ó nìkan náà ni subhanallah kò sí ẹnìkan tí ń bẹ pẹ̀lú ẹ̀ tó náà ń jọlọ àwọn gbogbo ilé ayé yìí tẹ́ rí ìbáyìí àwa ń tiwa tába sọ pé a ní president ẹ̀rí kórìlédè bòmí àwọn náà ní kíni wọ́n ní president tọ́ tí ẹ̀yin bá fẹ́ tẹ́ bá pe ti ní president àwọn ẹlòmíì lè pe tiwọn ní alimalik kingi àwọn ẹlòmíì lè pe tiwọn ní malika queen àwọn ẹlòmíì lè pe tiwọn ní head of state àwọn ẹlòmíì àwọn ẹlòmíì

sọ́dà bẹ́ẹ̀ kò sọ́lọ̀ nǹkan àfọlọ́ pétu máa ń pé kò pé rárá o torí pé àwọn ọlọ́run èké pọ̀ o àwọn ọlọ́run èké pọ̀ o àwọn ọbẹ̀ èké pọ̀ o ṣùgbọ́n ọlọ́run òdodo ńkọ́ ẹ̀yọ̀kan ni ọba òdodo ńkọ́ ẹ̀yọ̀kan ni torí di eléyìí kó láti máa túmọ̀ la ilaha illallah kò sí ọba kan tó tọ́ láti fi òdodo jọ́sìn fún àyàfi ọlọ́run ọba ọ̀kan ṣoṣo allah kò sí ọba kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún àyàfi ọlọ́run ọba ọ̀kan ṣoṣo allah wa ma kana ma'ahu min ilah kò sí ọlọ́run kan pẹ̀lú ọlọ́run ìyẹn ni pé kò ní orogún nínú ọlọ́run gẹ́gẹ́ bí o ṣe ní orogún nínú jíjẹ́ olúwa nítorí pé ńlọba kan ṣoṣo tó pé gbogbo nǹkan mi tó bá yàtọ̀ sọ́lọ̀ kò pé ọlọ́run ọba nìkan ló pé gbogbo nǹkan mi tó bá yàtọ̀ sọ́lọ̀ ọba kò pé ọlọ́run ọba wa ń fi àpèjúwe kan lélẹ̀ fún gbogbo ẹni tó bá ní làákà ẹ̀ ètò ìsèpé téèyàn bá wòye sí i èèyàn gbàdájú sákáyí pé ọlọ́run ọba nìkan lọ́lọ́run tó tó sìn kò sí ọba òdodo kan yàtọ̀ sí ọlọ́run ọba Allah kí lápèjúwe náà ọlọ́run ni wa ma kana ma'ahu min ilah idhan la dhahaba kullu ilahin àkọ́kọ́ nù tó bá jẹ́ pé ọlọ́run míì bá ń bẹ pẹ̀lú ọlọ́ọ̀ni tí wọ́n pé mélòó pé méjì tómi bá tún kún wọn tí wọ́n pé mẹ́ta tómi bá tún kún wọn tí wọ́n pé mẹ́rin tómi bá tún kún wọn tí wọ́n pé márùn kí ni tó sọ lọ́ǹdọ́lọ́ náà mo ń béèrè ni kí ni tó sọ lọ́ǹdọ́lọ́ àá nítorí kí ni nítorí dídẹ́dà tó dẹ́dà kí ni tó sọ lọ́ndọ̀ náà nítorí dídá tó dá gbogbo ẹ̀ dá kí ló fà tó fi jọ́ràn yẹn ká jọ́sìn fọlọ́ lónìí kan nítorí pé òun ló ṣẹ̀dá wa ọ̀dà lọ́lọ́ mi bá wa kùn kí ni ó tó náà dọ́lọ́ dípò náà ń dẹ́dà àbí bẹ́ẹ̀ kọ́ ni tọ́lọ́ mi bá tún kún wọn kí ló tó náà dọ́lọ́ ipò náà ń dẹ̀dà báwo lọ́lọ́run kan ó ṣe fọlọ́ míì kọ́ máa bó ń pàṣẹ fáwọn ẹ̀dá tó ń tó ń dà tó ṣeéṣe kò lè ṣeéṣe o torí pé kálukú òpè wò ó sórí ti ń bẹ́ẹ̀ ni pé díka kì í jẹ́ tọmọ tí baba kọ́ máa ṣe kí ni kọ́ máa làálà ọ wàá fi àmì títì ẹ̀ kémi náà fa àmì títì mi tọ́ kálukú ọ̀bá kó àwọn ẹ̀dá tiẹ̀ tó dá lọ sọ́tọ̀. ṣé àwọn ẹ̀dá yẹn ó sì jọra wọn kọ̀dájú ẹlòmíì lè dá àwọn ẹ̀dá tiẹ̀ tó kórì wọn mọ̀ fi rìn torí yóò fẹ́ fi hàn pé òun náà ní agbára gbogbo tó bá sì wò ló ń lè ṣe torí àwọn ẹ̀dá tó orí ni tí wọ́n wà lókè omi ó sì pé ẹ̀dá tó ń fẹ́ dá tí ọmọ èèyàn kò ní lórí kò ní lẹ́sẹ̀ kò ní dàbí ẹ̀dá eléyìí fẹsẹ̀ forí rìn òun tó òun fẹ́ dẹ́dá kan tó dàbí tòmátì èèyàn náà sì ló ọmọ so ẹ rí i pé àwọn èèyàn bá yàtọ̀ síra wọn àbí bẹ́ẹ̀ kọ́ ni so ṣùgbọ́n lónìí báyìí èèyàn dúdú làwọn àbá ìsèèyàn dúdú tó bá lọ síbòmí torí èèyàn funfun ṣé ó rí ibì kan tó jẹ́ pé ìpàkọ́ lójú tí wọ́n wà ọwọ́ àbí òsì kò sí ọ̀rọ̀ àwọn kan tó ṣe pé àwọn ń tiwọn ẹnu ni wọ́n ń gbà tí wọ́n fi ń yàgbẹ́ wàá rí i pé kò sí gbogbo abákan náà lọ́lọ́wọ́n bá dá wa wa fi anfusikum afala tubsiru àmì tẹ́sí máa dọ́lọ́ ọba mà ń bẹ lára yín ojú yín ọfọ́ ni. a rí i pé gbogbo apáta níbikíbi tá a bá wà bákan náà la jọ rí eléyìí ọlọ́run bá sojú tiẹ̀ rangada rangada ọlọ́run sojú eléyìí báyìí tẹ́ẹ́rẹ́ ọlọ́run bá sojú eléyìí bíi ti olóńgbò ọlọ́run bá sojú ti eléyìí dúdú àti funfun kò sì wọ́n náà ní dẹ́dà àmójú ẹnikẹ́ni ìlójú jẹ imú àwọn eléyìí ọ̀pẹ̀ gan imú bó ṣe wọ́ ọlọ́run bá ní ṣe kí ni ní ìṣẹ̀dá rẹ̀ tó bá kó ẹni tí mú rẹ̀ dìyàn tó bá kó wá sí ìlú tiwa tí mo wá fẹ̀ sẹ́mi pé àti tẹ̀mí wọn yóò ṣòro díẹ̀ tó bá ti gbé wọn náà lọ sínú ìlú àwọn ẹni tí mo wọ́n dí tí wọn náà bá lọ́sẹ̀ mi bẹ̀ sọ́mọ pé ọkọ̀ọ̀kọ́ fìgbà kan ṣe fìkìfìkì dáadáa àbí bẹ́ẹ̀ kọ́ ni nítorí pé bọ́lá ọba ṣe dá wa alimami ibn khaldun subhanallah gẹ́gẹ́ bí wọ́n ti sọ wípé ńlọ gáàgbà fún gbogbo àwọn onímọ̀ nípa sociology alimami ibn khaldun rahimahullah nínú tírà rẹ̀ tán pé muqaddima tó ti sọ̀rọ̀ nípa sociology ó ní àwa tí ọlọ́run dá tí mo wá tóbi tí mo wá fẹ̀yìn ó ní ọlọ́run ọba ṣe bẹ́ẹ̀ ni nítorí pé ooru wà nílùú àwọn ẹni tí mo wọ́n bá fẹ̀ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ tọ́ ẹni tí ooru sì wà lù wọ́n ń bùkátà tẹ́gùn gan àbí òbùkátà ń bùkátà so àwọn ẹni tí ọlọ́run ọba dá tí imú tiwọn tó tínrín tó fún yẹn ó ní òtútù pọ̀ nílùú wọn tí imú tiwọn bá fẹ̀ ju bó ti ṣe fẹ́ lọ yọ pa wọn lára tó taba wá exchange ẹ̀ taba ní òyìnbó wá gbé nàìjíríà ọmọ nàìjíríà lọ gbé england sẹ́yìn pé gbogbo ìgbà lóyìnbó ọmọ tẹ̀ yá condition àbí bẹ́ẹ̀ kọ́ ni sẹ́yìn bá ti lọ sí london gbogbo ìgbà lẹ́ẹ̀mọ hìtì yàrá yìí àbí bẹ́ẹ̀ kọ́ ni tó nítorí pé ẹ pé kò ẹ à ni kò mu òtútù ẹ ti pọ̀ jù òun sì máa sọ ah, it is normal tó ń bá wa nàìjíríà yóò pé bó lè ṣe náà ni <laughs> torí pé kí ni oru yìí ti pọ̀ jù bọ́lá ọba ti dá wa nù ṣé ọlọ́run ló dá gbogbo àbí èso lọ ọlọ́run ní tí mi bá ń bẹ pé ọlọrun náà ni pé ti dá gbogbo kọkọ ọba ti tọ. ọlọ́run ọba ní la dhahaba kullu ilahin bima khalaq gbogbo ọlọ́run kọ̀ọ̀kan ọba ya ẹ̀dá tiẹ̀ sọ́tọ̀ ipe ìwọ náà fọ́ ọmú tiẹ̀ kémi náà fọ́ ọmú tèmi ẹ̀ tí wọ́n bá wá ṣe bẹ́ẹ̀ ṣé ilẹ̀ yìí náà máa jẹ́lẹ̀ nàám oníjẹ́lẹ̀ ilẹ̀ yóò jẹ́ tọ́ ọlọ́run ọba òdodo ọlọ́run ọba mi náà olóòtú dálẹ̀ tiẹ̀ náà torí pé òun lè máa ló tó ọwọ́ adá ilẹ̀ tiẹ̀ sábẹ́ sọ́mà tiẹ̀ kìí ṣe sọ́mà tèmi tí mo ṣe kí ni tí mo dá tọ́ tó sì ṣe ṣe tọ́ eléyìí fi hàn wá pé ọlọ́run ọba wa kọ́ qul huwa Allahu ahad ọlọ́run ọba ní wàlà ala ba'duhum ala ba'd tí wọn ọba rí ta lákọ̀ọ́kọ́ yìí sí kálukú ò rí ẹ̀dá tiẹ̀ yà káyipọ́ lọ́wọ́ bá mi bẹ̀ pẹ̀lú ọ̀nà kò rí lẹ̀ tiẹ̀ dá yàtọ̀ sílẹ̀ tọ́lọ́wọ́ bá òdodo kò rí sọ́mọ tiẹ̀ dá tí ọjà jà yàtọ̀ sájà tọ́lọ́wọ́ bá òdodo kò rí àwọn ẹ̀dá tiẹ̀ kò rẹ́dá kan tó lè yàtọ̀tọ̀ yàtọ̀ sí ẹ̀dá ọlọ́wọ́ bá tòdodo káyipọ́ lọ́wọ́ bá mi bẹ̀ ó sì lẹ́dà kò wá rí wọn yàtọ̀tọ̀ kò bá wọn wọ́nà láti borí ọlọ́wọ́ torí de lẹ́yìn mo pè ọ́ níjà yọ ṣẹlẹ̀ àbí òní ṣẹlẹ̀ yọ ṣẹlẹ̀ mànà wípé ọ̀dà mo pè ọ́ níjà nítorí pé tí mo bá rí ọ tí mo bá rí ọ borí ilẹ̀ rí ó fi lè jẹ́lẹ̀ àwọn ẹ̀dá tèmi tí mo dá sánmọ̀ rí ó fi lè jẹ́ sánmọ̀ tàwọn ẹ̀dá tèmi tèmi náà dá sẹ́rù rẹ̀ wá ṣẹlẹ̀ rí ẹ gbọ́ pé jà láàrin ọlọ́run àtẹnìkan rí ipò ọfẹ́ gbalẹ̀ mọ́ lọ ọfẹ́ gba mọ́ lọ ní ìsinyìí báyìí ìgbà tí wọ́n bá ní ìlú kan kàlú kan ọba ń bẹ ń bí ọba ń bẹ lọ́n ẹ rí i pé ẹnu àlà yóò máa dájà lẹ́yìn gbogbo gbà gbogbo ọbọ̀ fẹ́ mọ ibo nílẹ̀ tó ń pè sí èyí tó bá rí fóònù lágbára díẹ̀ lẹ́ẹ̀kan láàrin yóò máa lọ sí ibi tí ti ẹnu àlà yóò máa wá ọ̀nà láti tayọ ẹnu àlà rẹ̀ sínú lẹ́lòmíì yóò máa fa àwọn èèyàn rẹ̀ bọ́ sínú lẹ ẹlòmíì pé ọyẹ tún kọ́lé síbi èmi mọ pa láṣẹ bẹ́ẹ̀ ẹ tún kọ́lé síbi èmi mọ pa láṣẹ bẹ́ẹ̀ títí ó fi jẹ́ kó ń lọ gba gbogbo lẹ̀ yẹn tí ọba rí lẹ́yìn ọ̀sẹ̀ wọn lè ní ọ̀dọ̀ ẹ bá wọn pín kí kálukọ́ mẹ́nu àlá rẹ̀ wọ́n wá pín wọ́n á nítọ̀ ìlú a ọ̀parí síbi b ó sì bẹ̀rẹ̀ mì síbẹ̀síbẹ̀ tí wọ́n bá pín in tí kálukú mọ tiẹ̀ ó ṣeé ṣe kọ́kàn ní wọ́n tún máa sojú kòkòrò àti fẹ́ gba ìlú ẹnìkejì mọ́ lọ́wọ́ wípé òun fẹ́ gbàlú yẹn kó wọn fi kún lu tòun kí lu tòun ó lè bá a fẹ̀ ṣùgbọ́n eléyìí ẹ̀rí pé kò ní ṣẹlẹ̀ lágbọ́n tó bá wa tó dá wa ọlọ́ni wàlẹ̀ ala ba'duhum ala ba'd apá kan nínú wọn kò bá sì máa wọ́nà láti borí èkejì subhanallah ọlọ́run ọba wa má àmà ẹ̀sìnkú ògbó ní fún ọlọ́run ọmọ dayọ̀ tí wọ́n fi ń ròyìn rẹ̀ ìgbà tẹ́ ti rí pé irú rẹ̀ kì í ṣẹlẹ̀ sọ́lọ̀ ẹnìkan ò sí ọlọ́run kan ò sí tó yàtọ̀ sọ́lọ̀ ọba òdodo à ń bọ̀ síbọ̀ sí pé ẹnìkan wà wà yọ àgbẹ̀ ẹja jọ fún ẹ̀dá wa gbogbo bí tẹ bá wọ̀ láyé kò sẹ́nìkan tí wọ́n sọ pé ó sàtọ̀ sí lọ́dà o kálukú sọ pé kí ni Allah ọlọ́run ọba lọ́dà o. kọ́dà àwọn ẹni tó jẹ́ pé philosophers ni wọ́n síwájú kọ́nà ọ̀bọ tó ń rán àwọn ànábì tó yẹ kí wọ́n ronú ìrònú kí ronú kan nígbà tí tún gbáyé àwọn Orosto Aflatone nkankan inú ròrí tiwọn àwọn náà ń wá sí ilé ayé yìí tó ti pẹ́ tí ò ní bẹ̀rẹ̀ ni àbí ti pa adá ṣé nǹkan tá a dá lẹ́yìn ìgbà tí ò sí ni àbí nǹkan tó ti pé ń ti ń bẹ láti ayérayé tó ti pẹ́ nìkan ọ̀mà bẹ̀rẹ̀ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ètò orí rẹ̀ bá pé nínú wọn ó dédìí rìsọ́ọ̀tì wípé àá ilé ayé yìí o ń ti ń bẹ lẹ́yìn kò sí ni ń ti ń bẹ lẹ́yìn àìsí ni bó wọn ti mà bẹ́ẹ̀ wọ́n nítorí tó wà nulẹ̀ ayé máa ń yí padà ń tó wà nulẹ̀ ayé a máa yí padà tó ń torí pé nìsín oko wù nígbà tó bá yá yóò tún gbẹ tọ ẹranko tó wà nulẹ̀ yín yọmọ ẹsẹ̀mí gbọ́ bá yá yóò kù wọ́n ní yíyí padà tí gbogbo nǹkan máa ń yí padà láyé àmì pé níjọ́ kan kò sí kó tó wá di pé ń bẹ̀rù ọ̀dà kí wá ló mú máa bẹ ibi tí lọ àtọ́pọ̀lọ́ wọn pin sínú kí ló mú ayé máa bẹ lẹ́yìn ìgbà táyé òsì ṣẹlẹ̀ ibi tó pọlọ tàwọn filọ́sọ́fà ti pín sínú torí rẹ̀ wọ́n sọ pé hàn kìnnì kan ẹ̀tùlẹ̀ ìlà wípé agbára tí mú kágbára ọbẹ̀ lọ́dà kí ni agbára tí mú kágbára ọbẹ̀ wọ́n rí fí àti wípé bọ́yá kankan téèyàn ò rí téèyàn ọmọ so àwọn ẹlòmíì pé ẹ kìnnì yẹn òun gángan gángan gángan náà ni tí máa ń ṣe gbogbo nǹkan kí ni nǹkan náà torí ẹ̀ náà ti sọ wípé tó o bá gbé làákà ìrẹ́ lásán lọ fẹ́ lò tó o fẹ́ lo ọlọ́run sọ tó o fẹ́ lo anabi sallallahu alaihi wasallam sọ làákà yẹn ò ní gbìyànjú débi kan o nítorí pé làákà ìpẹ́lẹ́ ọlọ́run sọ anabi sallallahu alaihi wasallam sọ wọ́n dà gẹ́gẹ́ bí ojú àti ìmálẹ̀ làákà ìwà dà gẹ́gẹ́ bí ojú alukur'an àti sunna wọ́n dà gẹ́gẹ́ bí ìmálẹ̀ ojú kò lè dá láìsí kìnnì láìsí ìmálẹ̀. tóòrùn ọba yọ ní títí gbogbo ayé tó kùn kí láàrì ànírì gẹ̀gẹ̀ tó bá sì wọ yàrá rẹ tó ọ̀sánná kí ló rì ó rí kẹ́nu ọ̀nà tó ọmọ gbà jáde yẹn yọ pamọ́ sí ọ ó lè ju wíńdò lọ fẹ́ bá jáde tó rò ọmọ lè má jẹ́ bẹ́ẹ̀ yàrá tí mò ń gbé ó sì rí lu wíńdò tó eléyẹ túmọ̀ sí pé ojú àti ìmọ̀lẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni tí èèyàn bá sọ ipò làákàyọ̀ nìkan ló ń fẹ́ lò láti fi mànà yóò ṣìnà tó àmọ́ tí èèyàn bá lo ọlọ́run sọ ànábì sallallahu alaihi wasallam sọ làákàyọ̀ ò ríran gẹ́gẹ́ bí ẹni tó lójú tó wà nù mọ́lẹ̀ àmọ́ ẹni tí ó bá ní làákàyọ̀ nìkan ló ń fẹ́ lò yọ̀dà gẹ́gẹ́ bí ẹni tó lójú tó wà nù òkùnkùn ni kò síbi tí ó gbèdé jùnú ìsìnà lọ ọlọ́run kò ṣàánú wa ọlọ́run ní subhanallahi amma yasifun ọlọ́run ọba mọ́jú tí àwọn alábòsí tí wọ́n fi ń ròyìn ọlọ́run ọba lọ. alimul ghaibi ọlọ́run ọba tí wọ́n á tẹ̀síwájú pẹ̀lú ìròyìn ara rẹ̀ ó lò ló nímọ̀ nípa gbogbo ntọ́pamọ́ ó lò nímọ̀ nípa gbogbo ntọ́pamọ́ ẹ̀yin náà sì ti mà wípé alqawlu fi sifa kalqawli fi zat gbogbo ntá sọ nípa ìròyìn ọlọ́run ọ̀dà tí ò bá sí ní tó jọ lọ́wọ́n ọba nínú pàápàá rẹ̀ tí ẹnìkan lè jọ lọ́wọ́n ọba nínú ìròyìn rẹ̀ kò sí torí délé tẹnìkan náà bá lòun máa ń tọpa mọ́ tẹ́lẹ̀yìn ṣé mùsùlùmí ni ọmọ ẹ̀jẹ̀ àbí ó di kèfèrí ó di kèfèrí nítorí pé laysa kamithlihi shay'un wa huwa as-sami'ul basir kò sí nǹkan kan sọ́dọ̀ àgẹ́ bí ọlọ́run ọlọ́run ọba ló ọlọ́run bá nìkan ló nímọ̀ nípa ntọ́pamọ́ ẹlòmíì kò nímọ̀ nípa ntọ́pamọ́ anabi wa muhammed sallallahu alayhi wa sallam bó ti ṣe jẹ́ aṣíwájú fún gbogbo anabi ọlọ́run aṣíwájú fún gbogbo òjíṣẹ́ ọlọ́run síbẹ̀ síbẹ̀ anabi kò mọ̀ nípa ntọ́pamọ́ anabi kò mọ̀ nípa ntọ́pamọ́ gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run ọmọ nípa ntọ́pamọ́ ntọ́ba wu ọlọ́run bá ní ma fi mọ̀ wọn ntọ́ba wu ọlọ́run ní ma fi mọ̀ wọn ṣùgbọ́n àwọn gángan fúnra wọn kò nímọ̀ nípa ntọ́pamọ́ torí tá ànábì sallallahu alaihi wasallam tó bá nímọ̀ nípa tó pamọ́ ẹ mọ̀ kí wọ́n tà tá ànábì sallallahu alaihi wasallam ànábì ọ̀bá mọ̀ kó tó tàtí kò bá mọ̀ kò bá sì mọ bí ó ṣe yẹra fún un. walau kuntu a'lamu al-ghayba lastakthartu mina al-khayr wa ma massaniya as-su' ìbá ṣe pé mo mọ tó pamọ́ ni aburú kan ìbá ti kàn mí ọlọ́run bóyá rìsíkì ń bẹ nísàlẹ̀ Ògbómọ̀ṣọ́ yìí nínú lẹ̀ tọ́jú pé tí wọ́n nìkan bá ríran rí ọkàn máa kó ni lọ́mọ gbádùn làwọn èèyàn máa níbo ní lọ bó ní ti ń rówó ò ní jẹ́ nìkan ọmọ. sòṣùgbọ́n gbà tó ti pọ́ náà bá nìkan ló ṣe kíni lọ́mọ ń tọ́pamọ́ èèyàn máa ń tọ́pamọ́. torí de eléyìí ló fi jẹ́ pé àfi kí á gbà kọ́lọ̀ èèyàn gbọ́dọ̀ wá máa sánà kó fẹ́ máa ń tọ́pamọ́ èèyàn gbọ́dọ̀ máa sánà ipò fẹ́ ma ohun tó pamọ́. Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullah wọ́n ní al-ghaybu ghaybani ohun tó pamọ́ oríṣi méjì al-ghaybu al-mutlaq wal-ghaybu al-muqayyad al-ghaybu al-mutlaq wal-ghaybu al-muqayyad ohun tó pamọ́ pátápátá àti ohun tó pamọ́ bákan yàtọ̀ sí bàtà ohun tó pamọ́ pátápátá tó máa ń parẹ́ àfọlọ́ kí ni tí ó lẹ́yìn ìṣẹ́jú kan Allahu a'lam kí ni tí ó sì ọ tí ì fàyè lẹ Allahu alam tó ní abó níní Allahu alam tí àìní ní ọgbẹ́yìn níní rẹ Allahu alam tí níní ní ọgbẹ́yìn àìní rẹ Allahu alam tí gígùn lẹ́mí rẹ ogun àbí okuru Allahu alam àdáwọ́lé rẹ tó fẹ́ tó ń sí lọ́ọ́lọ́ ìṣe yóò yọrí sí rere àbí òní yọrí sí rere Allahu alam ọlọ́wọ́ bá nìkan lọ́mọ ṣùgbọ́n al-ghaybul muqayyad ntó pamọ́ tó ṣe yí pé òun ń tiẹ̀ bakan bá kan yàtọ̀ sí bá kan ó ní pé ìwọ ní ìsìn ọmọ ní tí ó ṣẹlẹ̀ lọ́la àbí bẹ́ẹ̀ kọ́ ni àmọ́ ní tí ó ṣẹlẹ̀ lọ́la àmọ́ tọ́la náà bá dé ọlọ́run fi ní tí ó ṣẹlẹ̀ hàn ábí òní fi hàn wá tí ó fi hàn wá. bákan náà ntó ti ṣẹlẹ̀ sẹ́yìn apá ẹni tó mọ̀ ń kọ́ sẹ́gẹ́ ìbò ni kì í sẹ́gẹ́ ìbò lọ́dọ̀ tiẹ̀. wọ́n ń pìtà wípé kínní kan igi kan wà láàrin ìlú igi yẹn kí ló dé tí wọ́n gé dànù ìwọ ni Allahu a'lam àbí bẹ́ẹ̀ kọ́ ni kí ló dé tí wọ́n gé dànù wọ́n ni Allahu a'lam ẹnìkan ni aa Allah wa a'lam ṣùgbọ́n nígbà kan tí wọ́n gbìyànjú pé àwọn ó gé dànù àbí òye wa nǹkan báyìí báyìí báyìí báyìí báyìí ni wọ́n rí sẹmọ pé lọ́dọ̀ tiẹ̀ kìí ṣe kí ni àmọ́ lọ́dọ̀ tiẹ̀ gaibu ada New York City ṣé gaibu ni lọ́dọ̀ wa àbí hakika naam <laughs> ṣé gaibu ni àbí kìí ṣe gaibu tọ because sáriri ada ẹni kó ipò rírì nu tẹlifíṣàn tó bá yẹ kó páálí wọn kó jọ tí wọn tí wọn ṣe pé àwọn títì ní mọ́tò ní lọ ó ṣe ṣe àbí ó ṣe ṣe. kí lẹ̀ ń pè fíìmù kíni maka lọ́dọ̀ wa ṣé ni àbí hakíkọ̀ ẹ hakíkọ̀ àmọ́ gẹ́gẹ́bù ni fáwa nípa apá àrírí àbí òye wa tó eléyìí wọ́n pè ní gẹ́gẹ́bù muqayyad ńdọ́tọ̀ ọba rí okú òǹgẹ́gẹ́bù àbí okú okú ròyìn àwọn kan ní kíni bilghaybi wa yuqimuna as-salata wa mimma razaqnahum yunfiqun torí délé àgbàgbọ́ àìrí kò túmọ̀ sí ká má gbàgbọ́ nítorí pé àwọn Yahudi àwọn ẹni tí ìgbà kan gbọ́ àbùkù wọn rí. wa idh qultum ya Musa lan nu'mina laka hatta nara Allaha jahra. náà sọ fún anabi Musa wa ikhtara Musa qawmahu sab'ina rajulan limiqatina musa fẹsẹ àádọ́rin èèyàn ó kó wọn lọ síbi tí wọn ti bọ́ lọ ń sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ti dáràn àkọ́kọ́ tí wọ́n ti sin ògèdèǹgbè màálùú ọwọ́ àṣẹṣà àádọ́rin èèyàn táwọn nílàáká ẹ̀ tí wọ́n pọ́n wípé tọ́ ẹja lọ sọ́dọ̀ ọlọ́run ọba làálẹ́hu yọ̀rọ̀tọ̀ bọ́yọ̀ ọlọ́run ọba jẹ yọnu sí wa nígbà tí àwọn ẹni tó gbọ́nù pa nínú jẹ̀mọ́ nígbà tí wọ́n débẹ̀ anabi musa wa ń bọ́ ọlọ́run ọba sọ̀rọ̀ ọlọ́run ọba bá anabi musa sọ̀rọ̀ anabi musa aleyhisselam ọgbọ́n tọ́lọ̀ sọ ọ wá jíṣẹ́ rẹ̀ fún àwọn èèyàn ẹ̀ta àwọn ẹ̀ta yùn nígbà tí wọ́n gbọ́ tán wọ́n ní pé wọ́n lọ sọ níbẹ̀ ni ọlọ́run lọ sọ pé a kí ló dé táwọn ọ̀pọ̀ àwọn ẹ̀sánú fa wọ́n ní kí táwọn ọ̀pọ̀ a anabi musa ni kí ni ń da ẹyin kí ni ìlànà wọ́n ní torí lánà mìíràn lẹ́kẹ̀ àti ànàrà lọ́hà jaharata gbogbo ètò ọ̀sọ̀ọ̀sọ̀ nǹkan pa lọ́yìn àwọn ò ní gbàgbọ́ àtàwọn náà fẹ́ rọ́ lọ́run á subhanallah. torí délé ọlọ́mọ sí wa láláyà kókó nàgí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ó dìyàn ọ̀daràn gidigidi ni wọn wọ́n mọ̀ sàkàkò fọ́lọ́ ń báyìí láì jẹ́ kí ìgbé torí délé yìí báyìí ẹnìkan ní Amẹ́ríkà ń kó ìyàtọ̀ ìyàtọ̀ ń bẹ ọ̀tọ̀ ní Yahudi ọ̀tọ̀ wa ọ̀tọ̀ o òye wa àwọn Yahudi yẹn àwọn sàmì yóò ọmọ anabi nuhu àtàwọn ní sam ọmọ nuhu kò lọ́sẹ̀ wọn kalẹ̀ òun náà lọ́sẹ̀ àwọn lárúbáwá kalẹ̀ tó ṣùgbọ́n àwọn òyìnbó tẹ́rí yẹn àríyún làwọn ọmọ anabi nuhu àti ń jẹ́ ari òun lọ́sẹ̀ àwọn òyìnbó kalẹ̀ wọn ò fún ọ̀tán mọ́ra wọn tó yé wa torí de eléyìí báyìí tábà wọn wò wò a rí wípé lágbọn abẹ yẹn ọlọ́wọ́ bá wa nìkan lọ́ máa ń tún pamọ́ sẹ́ni tó máa ń tún pamọ́ agbọ́dọ̀ wa gbàgbọ́.

wọ́n tí afa ti ń kọ́ ọmọ ń tọ́ pamọ́ kí wọ́n á nì láwọn ní òfò kọ́ ni wọ́n ń pè léyìn àbí láwọn ní mà láwọn ní òfò ni wọ́n ń pè léyìn lè anamá tẹ alẹ́mtẹ́hu yóò á di ilẹ̀ kófò ntọ́ ọkọ́ tó fi pèrè láàfà tó fi wé láwọn ní ìmọ̀ sọ̀yàn ti kẹfẹ́rì ni kí ni láàrí mọ̀ òfò mọ̀ ń béèrè ni tó ní láàrí tó láǹfààní kan kò láǹfààní kankan torí de eléyìí tó bá yẹ pé tẹ́tù tó bá kó mi ní wo nǹkan kí ni túmọ̀ rẹ̀ ìdán alukurani ló ń lò kí ni túmọ̀ rẹ̀ ìdán àtẹ́lẹwọ́ ló ń wo kí ni túmọ̀ rẹ̀ ìdán aláàjì tó ń wò ràwọ̀ kí ni túmọ̀ rẹ̀ òpè dán tó yé wa tó bá jẹ́ pọ́pẹ́lẹ̀ ní tẹ̀ǹkọ́ mo mí ni pé tó yàtọ̀ ń bẹ láàrin méjèèjì kò sí yàtọ̀ torí tẹ̀nà wáyé àti bọ́ọ̀bù wan-natijatu wahida ọ̀nà tí kálukú ń gbà sọ̀tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n tí tí ó rìsọ́ọ̀tì sí nǹkan kan náà ni ẹnìkan á béèrè ó ní kankan sú òun lójú iṣẹ́ tó ń kọ́ òun ọ̀mọ̀ bọ́nà bẹ́ńbẹ́ tó ń lè dáwọ́ léṣẹ́ mi òun á lọ bẹ́ẹ̀ nìkan ó wá ní alukurani lòun ó fi bọ́ ọmọ ó lọ alukurani lòun ó fi bọ́ yẹ̀ wò ó wá gbé alukurani wọ́n wá fi kọ́kọ́rọ́ sáàrin rẹ̀ wọ́n wá ń ka nǹkan alukurani wá ń jó wọ́n á ní tó bá jẹ́ pọ́ náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kó yí tí ọba sọ náà bẹ́ẹ̀ kó dúró onígbà tó sọ alukurani báyìí pé sílé yìí náà ìṣẹ́bọ sọlọ náà ìṣẹ́bọ sọlọ ẹni tó bá ṣe bẹ́ẹ̀ káàfẹ́ ọlọ́wọ́ bọ̀ sọ alukurani kalẹ̀ kẹ́ máa fi gbé iná e dákẹ́lẹ́ kitabu la rayba fi hudan lil muttaqin afinimana ló jẹ́ fún àwọn olùpáyọ̀ lọ kèsèwé kèsèwé dán torí tó bá jẹ́ pé. ìyẹn rẹ tara rẹ bẹ́ẹ̀ máa ń tọ́pamọ́ ni kí ni ìtumọ̀ pàànàbí kéde fáwọn èèyàn pé ìmọ̀ ń tọ́pamọ́. alimul ala ghaibihi ahada ọlọ́run ọba ló nímọ̀ nípa ń kò sì fi ìmọ̀ ń tọ́pamọ́ yẹn mẹ́nìkan nínú àwọn ẹ̀dá فإنه يسلك من بين يديه ومن خلفه رصدا àfẹni tí ọlọ́run bá bá yọ lọ́sí nínú àwọn òjíṣẹ́ rẹ̀ yìí máa fi ń tó bá fẹ́ mọ̀ wọn nínú ìmọ̀ àkọ́kọ́ ń tó bá fẹ́ ń tó bá fẹ́ ni máa fi mọ̀ wọn nínú ìmọ̀ àkọ́kọ́. tí máa ń sọ pé àwọn àlìjánu ló ń gbé mọ̀ kọ̀kọ́ wá fóun tó bá láwọn àlìjánu ló ń gbé mọ̀ ìmọ̀ àkọ́kọ́ wá fóun ẹ wo ń tọ́lọ́run bá fojú àwọn àlìjánu rí láwọn ẹni tí ànábì Suleiman alayhi salam tó tó fi sí orí sẹ́pẹ́ máa sákòóso anabi suleiman sì ti kú ibn abbas radiyallahu anhu ó ló tọdún kan tó kú tí igi tó mú lọ́wọ́ sì gbé lọ́wọ́ wọ́n rò pé anabi suleiman kò tí ì kú wọ́n sì ń sanko lọ. so ma dallahum ala mawtihi illa dabbatul ardi ta'kulu min sa'atihi àwọn àwúrẹ̀ bíi ilẹ̀ tí wọ́n ń jẹ pọ̀pọ̀ àwọ̀ anabi suleiman ló jẹ́ káwọn àlejò náà mọ̀ pé anabi suleiman ti kú falamma kharra tabayyanat al-jinnu an law kanu ìgbà tí Ànábì Suleiman wa ṣubú lulẹ̀ nígbà tí pọ̀pá tó di pé àwọn kòkòrò jẹ́ tán tí ò lè gbé dúró mọ́ làwọn àlejò náà ọ́n ìbá ṣe pé àmọ́ tó pamọ́ ni ẹ worú ìyà àbùkù tá a wá jẹ láti bí ọdún kan sọ́kùnrin ti kú. ìṣèlú àlejò náà nù ọlọ́wọ́ bá wà nìkan lọ́ọ́ máa ni lọ́ọ́ máa ń tọ́ pamọ́ èèyàn máa ń tọ́ pamọ́ jẹ̀mọ́ kí wọ́n á ní àǹfààní ìmọ̀ yìí fún wa. àǹfààní ìmọ̀ yìí fún wa ni pé a gbọ́dọ̀ máa sáré fún àwọn àmọ̀ ntọ́pamọ́ a sì gbọ́dọ̀ máa sáré fún àwọn ọ̀bẹ̀rẹ̀ ntọ́pamọ́ jẹ̀mọ́ ẹ jẹ́ ká gbà fọlọ̀ mùsùlùmí ọmọ tọrọ oore nínú gbogbo tó bá fẹ́ ṣe láyé yóò sì máa gbogbo aburu àmọ́ pé ntọ́pamọ́ ẹnìkan mọ̀ kò sẹ́ni mọ̀ bá ara rẹ sọ ó ti di kèfèrí tiẹ̀ ẹni tó bá ti tiẹ̀ bá ti bàjẹ́ ẹni tó náà bàjẹ́ ni máa wá. wàláhì wàláhì tó bá ti kó náà máa ń tọpa amá ni tó bá ti kó náà máa ń tọpa amá ni àìrójú ọ̀bá bá a débi kó ní máa bá ru wọn nílé. àbẹ́ bẹ́ẹ̀ nítorí pé téèyàn bá máa ń tọpa amá yóò sì owó ni tí ẹni ọ̀dà jù téèyàn bá sì fi owó ní tówó bá pọ̀ lọ́wọ́ rẹ̀ ṣé wàhálà rẹ̀ ọ̀pọ̀ àbí òní pọ̀ yọ pọ̀ kò ní jókòó lé màá sẹ́nu pé rònú ti pọ̀ jù pé àwọn kan ti ń ṣiṣẹ́ lọ́nbẹ̀ yẹn lẹ́yìn náà ọjà ta ní fún kó wọlé lẹ́yìn náà Tokyo wọ́n fẹ́ rí mi lọ́la kìíní kan ṣe náà àti náà àwọn ẹ̀kọ́ gbọ́pọ́n ìwọ náà bó jẹ́ wà á pé dákun má ba ayé mi jẹ mo mo ní àwọn appointment ó tiẹ̀ ní pani ṣe <laughs> eléyìí túmọ̀ sí pé ẹni dọ́ọ̀ fa pọ́ọ́lébù wọ́n mọ̀ fún ẹni tó lọ bọ́ ọ̀lẹ́ni ìwọ náà tó lọ bá ń kọ́ ọ̀lẹ́ni bẹ́ẹ̀ni tó máa ń kankan tó pamọ́ ọlọ́run bá wa nìkan ló ṣe kí ni lọ́ máa ń tọ́ pamọ́ wọn àti kí wọ́n tàn ọ́ jẹ wọ́n tàn lọ sí skul bẹ́ẹ̀ pọfẹ́sì náà o dípò kọ́ kọjú mẹ́kọ̀ọ́ rẹ kọ́ ká dáadáa ẹnìkan á ní òun ọ̀bọ̀ wá ìgbà tó ṣe tíjà yín kó òun ti wádìí tíjà yẹn ẹ wọn á lọ bọ ọ̀rọ̀ kúrọ̀ kan sínú íǹkì rẹ wọn á ní kọ́ ọmọ fi kọ̀wé so wípé kọ̀ àwọn olùkọ́ yẹn kórìí ọmọ fọ́ ni tí wọ́n ti ń ka exam rẹ kórí ọmọ ọ̀fọ̀ kó sáà fún ọ ní pass mark pé ọwọ́ àtòrí rẹ ní sọ́wọ́n fún ọ pass mark olódo ibi táwọn yẹn ti ń gba eighty ti ń gba ninety ẹlòmíì ń lé hundred wọ́n á fún ọ forty pass mark inú rẹ wá ń dùn ó ti tún ó tún ṣe kèfèrí sọ́nà sẹ́mi àkọ́ gba máàkì burúkú méjì tó nítorí di eléyìí báyìí ọlọ́ọ̀nì kan bá dúró sẹ́ni tó máa ń tó pamọ́ ọlọ́ọ̀n bá wa nìkan lọ́ọ́ máa ń tó pamọ́. torí de eléyìí báyìí ọlọ́ọ̀ni alimul ghaibi wa shahada ọlọ́ọ̀ni máa ń tọ́ pamọ́ sí máa ń tọ́ hàn kò sí ń tọ́ pamọ́ sọ́lọ̀ jama ọlọ́ọ̀ni bá gbogbo tí wọ́n fi ń ṣe orogún fún lọ torí de jama ẹ jẹ́ kí a gbà fọlọ̀ ẹ jẹ́ gbogbo apáta níwájú kọ́nà ọba nìkan lọ́ mọ ntọ́ pamọ́ ẹ̀yẹn wo jọ́tà nàbì lọ jagun ọ̀hún anabi sallallahu alaihi wasallam ọ̀ndà nímọ̀ràn fáwọn sàábé ipe ẹja dúró nínú Madina ń bí táwọn kẹfìrí yẹn bá gbógun dé á lè á lè ta wọn láyà àní jí kí wọ́n wọnú Madina àwọn kan bá yarí nínú àwọn sàábé pé rárá á jáde lọ bá wọn ni kí ló dé nítorí pé àwọn ẹni tí ń kígbe bẹ́ẹ̀ wọn ò láǹfààní àti jagun bá dàrú wọ́n sì gbọ́rú orí tọ́lọ̀ ṣe fáwọn ará bàdà ọlọ́run ní if'alu ma shi'tum fa inni qad ghafartu lakum gbogbo tó bá wù ní kẹ́ ẹ máa ṣe láti òní lọ mo ti forí jìn tó ẹ mọ̀ pé gbogbo yẹn náà máa sojú kòkòrò pé à èmi náà mo fẹ́ wọ àjẹnà ẹ wọ Khabbab ibn al-Arad radiyallahu anhu anabi sallallahu alayhi wa ẹja kóso ẹja kóso tí wọ́n bá pa yín lónìí báyìí ẹ wọ àlìjẹ́nà arduha as-samawati wal fífẹ̀ rẹ̀ ìbú rẹ̀ ọ̀dà gẹ́gẹ́ bíi fífẹ̀ àwọn sánmà àti ilẹ̀ ni. a khababu bíi anabi pé bó lè gbé alìjánná yẹn rí wọn ni àrùkù hasana wà tuwal ọrù fífẹ̀ rẹ̀ ọ̀dà bíi fífẹ̀ àwọn sánmà méjèèjì àti ilẹ̀ méjèèjì. khababu sì ń jẹ dẹ̀bí nù lọ́wọ́ báyìí lọ́wọ́ ni tí ẹ̀mí òun bá fi lè gùn di ìgbà tó wọ́n jẹ dẹ̀bí nù yìí tán ajẹ́pẹ́mi òun gùn pọ̀ torí pọ̀ gbọ́ bá alìjánná ṣe rí báyìí lọ bẹ́ sáàrin àwọn kèfèrí ń sáwọn àwọn náà ń sa ń sáwọn àwọn náà ń sa títí wọ́n fi rí pa. tó àwọn sábẹ́ tí ò ríru ogun bádàrí yìí lọ ó wù wọ́n pé káwọn náà jagun wọn náà nàbì àní dúró nílùú o á jáde lọ bá wọn ní ní ọ̀hún tó ànábì wọn máa ń tó pamọ́. nígbà tí wọ́n ti ti yarí bẹ́ẹ̀ ọ̀pọ̀ èèyàn ní jẹ́jẹ́ mọ́ tòtòrọ́ lọ́n sọ fún ànábì kó wá ṣe àwérò hàn fatawakkal ala Allah máa gba àmọ̀ràn lẹ́nu wọn ṣùgbọ́n nígbà tó o bá ti di kó o nípinnu lórí nǹkan kan olúwa ni kò bá dúró. tó nígbà tí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ti sọ pé kátà jáde ni anábì wa lọ gbẹ́ wo oògùn wọn sallallahu alaihi wasallam anábì wẹ́ wo oògùn tán ni àwọn ẹni títí ń gbónu jẹjẹjẹ wọn bá wá bá anábì wọn rí i pé bí ìgbà tá anábì ọ̀fẹ́ jáde anábì ò gbígbà tí anabi ọ̀fẹ́ jáde wọ́n máa ní ah ìrìn anabi sallallahu alaihi wasallam kọ́mọ́dé pa wà láwọn atúláàtì rẹ̀ tó fi jáde a rí i pé gbígbà tí ah anabi ni jíjáde ti di túláàtì yẹn nítorí pé kò fún anabi ọlọ́run kan tó bá gbé ẹ̀wù ogun wọ̀ kọ́ bọ́ọ̀lẹ̀ láì jagun la ilaha illallah nígbà tí a ti ní kátà jáde náà ni òun ọ̀gbọ́dọ̀ gbé ẹ̀wù yìí lẹ̀ àfikọ́ lọ́wọ́ bọ́ lájà láàrin òun àtọ́tọ̀ òun báyìí la anabi wa sallallahu alayhi wa sallam jáde lọ sí Uhud anabi ti sọ fún àwọn kan ẹ̀yẹ dúró lórí àpáta yìí àpáta yẹn wọ́n pè ní Jabal Ruma àpáta àwọn tapatapa ẹ dúró níbí ẹ̀yin ẹ máa ṣọ́ ẹ̀yìn wa ẹ̀yìn wa ni kẹ́yìn ò dúró sí ẹ máa ṣọ́ ẹ̀yìn wa gbogbo kèfèrí tí máa ń kọjú sí wa bá wa jà ẹ̀yin náà táwọn lọ́pàá àmọ́ ẹ gbọ́dọ̀ kúrò níbi tí ẹ wà yìí o yálà wọ́n borí wa àbáwá la borí ẹ gbọdọ kúrò níbi tẹ̀ wáyé ṣùgbọ́n bánàbí sallallahu alaihi wasallam ti ṣàlàyé nù ìgbà tó gun bẹ̀rẹ̀ ó ti wípé àwọn mùsùlùmí wọn gbégbó rókè àwọn ẹni tí ń ta ọkọ̀ àǹkùn òde kí kèfèrí lè súnmọ́ ibi táwọn mùsùlùmí tó kódà fi ń pa wọ́n látọ̀ọ̀kan ìgbà táwọn kèfèrí wá rí i pé ha ọgbọ́n tí àwọn mùsùlùmí mú wáyé ó ní sẹ́mọ̀jà màsá kúkú là á jà wọ́n sá kúrò lójú ogun ẹni tí wọ́n pa ó fi dúkìá rẹ̀ lẹ̀ ẹlòmíì sá ọ̀dà dúkìá lẹ̀ àwọn ẹni tí wọ́n wà lórí àpáta wọ́n gbàgbé àti ànábì wa Muhammad sallallahu alaihi wasallam pé aborí àbí wọ́n borí wa alẹ́ ìgbọ́dọ̀ fi bí tẹ́ wà lẹ̀ báyìí wọ́n bá bẹ̀rẹ̀ sí sọ fún wa pé àtàwọn ah, ọmọ wòran ni àwọn akẹfẹ́ ni wọ́n ń kọ́ ẹrú dáadẹ́ ẹ̀ka ẹja máa lọ gẹ̀ ní mọ̀ràn nu kíníkanu ah, ẹ má gbàgbé ba anabi sọlá sọlá gbọ́dọ̀ kó omi pé hàn ah, bíi ti irú eléyìí kọ àní gbogbo wọn ti sásẹ. subhanallah báyìí tí ni wọn bá torí nǹkan lé ayé kálukú ń bọ́ sí àárín gbàgede bí sẹ́ńtì ń jagun wọn bẹ̀rẹ̀ sí ni lọ kó nǹkan ogun wọn bẹ̀rẹ̀ sí ni lọ kó nǹkan ogun báyìí ni Khalid ibn al-Walid radiyallahu anhu ó sì wà ń kébèrè ńgbà yẹn ló kó àwọn ọmọ ogun gba ẹ̀yìn jábàlú Uhud bí jábàlú Uhud ṣe tóbi tó ó kó wọn gbẹ̀yìn rẹ̀ apá kan nínú àwọn afá wa wọn láwọn àwọn gun ẹṣin sá eré yẹn wo iye ìṣẹ́jú mélòó ni wọ́n lè ṣe tí wọ́n fi tí wọ́n fi ṣe nǹkan yẹn tí wọ́n fi tí wọ́n fi wá báyìí ó ń lọ bí fifty something minutes sọ ní Khalid ṣe tó fi kó gbogbo àwọn ọmọ ogun yẹn tó kó wọn gba ẹ̀yìn àpáta yẹn wọ́n fi wá di fún wọn á ká àwọn mùsùlùmí mọ́ lẹ́yìn wọ́n bẹ̀rẹ̀ sí ní pa àwọn mùsùlùmí wọ́n bẹ̀rẹ̀ sí ní pa àwọn mùsùlùmí tọ̀ eléyìí fala tanaza'u fatafshalu wa tadhhaba rihukum wa ma asabakum yawma altaqal jama'ani fa bi'idhnillah njọ gba yín lọ́jọ́ ohod àti ọlọ́ọ̀ni tó kọ́ lọ́n fẹ́ mọ àwọn mùmínì wọ́n fẹ́ mọ àwọn mùnàfíkì nítorí pé ànábì pa yín láṣẹ ẹ̀tẹ̀ láṣẹ rẹ̀ ọlọ́run hàn yín bí ó ti máa rí tẹ́ bá ti kọ́ àti ànábì sallallahu alaihi wasallam níta wọn fẹ́ fàyọ nínú ogun yẹn tó bá ànábì ṣubú ànábì já sínú kòtò ànábì já sínú kòtò débi pé ojú rẹ̀ ṣèṣe eyín ọ̀kan ànábì ọ̀kan sallallahu alaihi wasallam tánábì máa ń tọpa mọ́ tánábì máa ń tọpa mọ́ kò ní jókòó sílé jẹ́jẹ́ nàám tó bá ànábì oní tẹ̀tẹ̀ inú Màdínà náà làwà fún ọmọ àbọ̀ ni tòṣùwọ́n ànábì wa sallallahu alaihi wasallam kò máa tọpa mọ́ débi wípé gbogbo àwọn mùsùlùmí sá èèyàn èèyàn ẹ̀dẹ́wò kan ló kù lẹ́gbẹ̀ẹ́ àbí sọ̀rọ̀ àti náà ti ń dáàbò bò nínú wọn ni Talha ibn Ubaydillah nínú àwọn tọ́lọ̀ wọn bá ti ṣàdéhùn àlùjánnà fún láti ayé bèè Talha ńlànà bí pa bàbá àtìyá rẹ̀ pọ̀ fún rí bí abi anta wa ummi la ilaha òfin bẹ́ẹ̀ fẹ́ nìkan rí wípé mo fi bàbá àtìyá mi ti ra padà fún ọ irmi máa ta wọn lọ́fà báyìí ni tọ́lá ń ta wọn lọ́fà ti ń dáàbò bá nábì wọ́n ti ń ta wọn lọ́fà níbikíbi tó wọ́n fẹ́ pa nábì ni òun fi àyà ó fi dáàbò bá nábì ẹ̀yin wọn sọ pé ó wù wá kásẹ̀ mi láyé ànábì sẹ́yìn ó ṣe bẹ́ẹ̀ gbà yìí náà àbí ẹnìkan ó rí ọkàn náà àwọn sàbí wa ní ah! gbogbo ọlá lẹ́yìn ti kó lọ ó wù wá náà àtàbí ó wù wá kọ́tẹ́pá ah! táwọn náà bá bẹ́ẹ̀ gbà yìí. kódà á dáàbò bo ànábì tó ṣe pé ó ní à ọlọ́run mi náà wọ́n mọ̀ bá ànábì ṣe ilé ayé tó yẹ pé mùnàfíkì làwọn máa dà àwọn míì bá ànábì sọ̀rọ̀ àṣọlá ṣe ilé ayé tó yẹ kí làwọn dà torí ibi tó tò yín sí àbí òye dàbí mùsùlùmí ju pé wá wà láyé ànábì kò di ọ̀kan náà àbí lọ torí ẹ ká gbà ọlọ́run bá nìkan ọlọ́run bá tó sì máa ń tó pamọ́ yìí ó ṣe bẹ́ẹ̀ nítorí pé bó ṣe wú nù èèyàn kó lè bá mọ wọn ara rẹ̀ ló fi jẹ́ pé òun gan ọlọ́run jẹ́ ọmọ ara rẹ̀ tán àmọ̀pá mi ṣùgbọ́n àmọ́ ibi tẹ́mi wá wà tẹ́lẹ̀ yóò tó ó tó tó bá sì kú àmọ́ ibi tẹ́mi ọgbà jáde eléyìí ti tó torí ìdí eléyìí ọlọ́run bá là ń bẹ̀ pẹ̀lú àwọn orúkọ rẹ̀